róòmù orí kẹwàá ẹ̀yin ará mi ìfẹ́ ọkàn mi àti ẹ̀bẹ̀ mi sí ọlọ́run fún àwọn júù àwọn ènìyàn mi ni pé kí a gbà wọ́n là nítorí mo jẹ́rìí wọn pé wọ́n ní ìtara láti sin ọlọ́run ṣùgbọ́n wọn kò ní òye bí ó ti yẹ kí wọ́n sìn ín wọn kò tí ì ní òye ọ̀nà tí ọlọ́run fi ń dáni nítorí náà wọ́n wá ọ̀nà ti ara wọn wọn kò sì fi ara wọn sábẹ́ ètò tí Ọlọ́run ṣe fún ìdániláre nítorí Kristi ti fi òpin sí òfin láti mú gbogbo ẹni tí ó bá gbàgbọ́ rí ìdáláre níwájú Ọlọ́run Mósè kọ sílẹ̀ báyìí nípa ìdáláre tí òfin lè fúnni pé. ẹnikẹ́ni tí ó bá pa wọ́n mọ́ yóò ti pa wọ́n rí ìyè ṣùgbọ́n báyìí ni ìwé mímọ́ wí nípa ìdáláre tí à ń gbà nípa ìgbàgbọ́ pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sọ́run èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí ta ni yóò wọ inú ọ̀gbun ilẹ̀ lọ èyí ni láti mú Kristi jáde kúrò láàrin àwọn òkú. ṣùgbọ́n ohun tí ó sọ ni pé. ọ̀rọ̀ náà wà nítòsí rẹ àní ó wà lẹ́nu rẹ àti lọ́kàn rẹ. èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ pé jésù ni olúwa tí o sì gbàgbọ́ lọ́kàn rẹ pé ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí pẹ̀lú ọkàn ni a fi ń gbàgbọ́ láti rí ìdáláre gbà ṣùgbọ́n ẹnu ni a fi ń jẹ́wọ́ láti rí ìgbàlà ìwé mímọ́ sọ pé. kò sí ẹnikẹ́ni tí ó bá gbà tí ojú yóò tì. nítorí kò sí ìyàtọ̀ kan láàrin júù àti gíríkì nítorí ọlọ́run kan náà ni olúwa gbogbo wọn ọlá rẹ̀ sì pọ̀ tó fún gbogbo àwọn tí ó bá ń ké pè é gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà. ṣùgbọ́n báwo ni wọn yóò ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ báwo ni wọn yóò ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ gbọ́ báwo ni wọn yóò ṣe gbúròó rẹ̀ láì àwọn tí ó ń kéde rẹ̀ báwo ni àwọn kan yóò ṣe lọ kéde rẹ̀ láì jẹ́ pé a bá rán wọn lọ ó wà nínú ìwé mímọ́ pé. àwọn tí ó mú ìyìn wá máa mọ̀ ọ́n rìn o. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gba ìyìn rere yìí gbọ́ àìsáyà ṣáà sọ ọ́ pé. olúwa ta ni ó gba ohun tí a sọ gbọ́. ṣé bí ohun tí a bá gbọ́ ni à ń gbàgbọ́ ohun tí a sì gbọ́ yìí ni ọ̀rọ̀ Kristi mo wá ń béèrè ṣé wọn kò ì tí ì gbọ́ ni wọn kúkú ti gbọ́ nítorí a rí i kà nínú ìwé mímọ́ pé. ìró wọn ti dé gbogbo orílẹ̀-èdè àní ọ̀rọ̀ wọn ti dé òpin ayé. mo tún béèrè àbí Ísírẹ́lì kò mọ̀ ni ẹ jẹ́ kí a gbọ́ ohun tí Mósè kọ́kọ́ sọ ó ní. So, n ó jẹ́ kí àwọn tí kìí ṣe orílẹ̀-èdè mú yín jowú n ó sì jẹ́ kí orílẹ̀-èdè tí kò lóye mú kí ara ta yín. àìsáyà pàápàá kò jẹ́ kí ọ̀rọ̀ kọ́ òun lẹ́nu ó ní. àwọn tí kò wá mi ni wọ́n rí mi àwọn tí kò béèrè mi ni mo fi ara hàn fún. ṣùgbọ́n ohun tí ó ní ọlọ́run wí fún Ísírẹ́lì ni pé. láti òwúrọ̀ títí di alẹ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti alágídí ènìyàn